الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير الخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أدا قفا لهم أسكسك فان نبي محمد صلى الله عليه وسلم سكاتك كلبا كلبا غالي عن صابره أتبقى أن تبعي سيقصد في جوجه سنعكرا وي أكو نسيلادا eléyìí ni àwẹ̀ kọkànlá èyí tí a ń gbà lọ nínú ọdún 1441 tó sì di 2020 eléyìí à ń bẹ lọ́hùn kọ́lọ́hùn bàbá lẹ́kọ́lá kó jẹ́ ká gúnlẹ̀ láyọ̀ àti àlàáfíà gbogbo àṣìkí èyí tó ṣe pé a fi gbà ní jíjẹ ní mímu kọ́lọ́hùn bàbá lẹ́kọ́lá kó má fi wọn ẹnìkọ̀ọ̀kan wa a tún máa tẹ̀síwájú lónìí nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ bó ló ṣe tó kéèyàn múra lẹ̀ dínkù bó ló sì dáa tó ti kú bá dé tọ́lọ́mbá ní kí n orí gbólóhùn la ilaha illallah sọ àti àwọn láti ń bẹ fún kábà ọmọ ìyá wa dẹ́tẹ́ pàápàá jùlọ látara ohun tí a sọ ní ìrọ̀lẹ́ àná fún ọ̀kan náà bàbá wa tó forílẹ̀ ayé lẹ̀ ọ̀nà tọ́lọ́mbá dé kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí kọ́ máa mú lò nínú sẹ̀mí ayé rẹ̀ bóyá látara bẹ́ẹ̀ ọlọ́run bàbá alekara yóò lò sábàbí oríire fún nínú ìsẹ̀mí ayé rẹ̀ fálò tẹ̀bíṣẹ́rì lè mọ́sùlùmí dàlmáùtì ọlá ti ń bẹ fún kí wọ́n fún mùsùlùmí kan fún ní ro ro dùnú nígbà tásìkò òkú bá tó àfáà mùsùlùmí ló gbé àdéhìsí jáde pẹ̀lú sanadi rẹ̀ tó fi dọ́dọ̀ ibn shimasa alimahari òun ló ṣàlàyé pé hadog na amọ̀rọ̀ bọ́nulẹ̀ ránṣí a máa wà níbẹ̀ nígbà tí amọ̀rọ̀ máa ránṣí ikú fẹ́ pa á wọ́n wà fi síyá kọ́tìlì mọ́ọ̀tì àsìkò yìí àsìkò tó fẹ́ kú ni fàbákà tọ̀wé ìlà ọba bẹ́ẹ̀ sí sunkún ọpẹ́ níbi ẹkún yìí ọpẹ́ níbi ẹkún yìí ọba bẹ́ẹ̀ sí sunkún ọba bẹ́ẹ̀ sí sunkún wàhálà wájú àhùn ilẹ̀ dídà ọwọ́ dojú rẹ̀ kọ ìgànná ó dojo a rẹ̀ kọ ògiri ilé fàjáàlà ibùnùhù yakul báyìí ni ọmọ rẹ̀ abdullahi ibùnà amú as ẹni tó fẹ́ràn àwẹ̀ jùlọ yẹn òun ni ọmọ amú as òun ni sọ fún báyìí pé yá àbàtà bàbá Ya àbàtà tí èèyàn bá nífẹ̀ẹ́ bàbá dópin kí ẹ ṣe ṣe kí èèyàn mọ̀ pé kò sẹ́ni tí èèyàn ní lóbì tó tó dàbí òun a máa ń lo gbólóhùn yẹn pé yá àbàtà yá àbàtì yá àbàtà tó òun tún le ju ó tún tẹ̀sùn ọ̀jú yá àbì lọ ṣùgbọ́n ìtumọ̀ kan náà lọ́ọ̀ sẹ́rí bá yá àbàtà hù ìtumọ̀ yẹn pé bàbá mi tí ní bàbá mi kankan mọ́ lẹ́yìn rẹ̀ òun náà ni ẹni tó bí mi amma basharaka rasulullahi sallallahu alaihi wasallam so ti gbàgbé ni pánibí fún ọ ní ròdùnú bí kádà ó fún ọ ní ròdùnú nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí amma basharaka rasulullahi sallallahu alaihi wasallam bí kádà ṣe bọ́lá wọn bá fún ọ ní rò nǹkan báyìí ó fún ọ ní rò nǹkan báyìí ó a múrò máa sí bó sì kọjú padà kó lógiri ní fakọ́ọ̀t wọ́n sọ báyìí pé ní afdọ́lá mọ́nà ẹ̀dùn èyí tó dáa jù kéèyàn pèsè kalẹ̀ òun náà ni ṣahadatu la ilaha illallah kéèyàn jẹ́ ìpín kọ̀sẹ̀ tí ìjọsìn tó sílùú dòdò àfihàn ọlọ́run bàbá àlá wàá ní muhammad rasulullah bákan náà nàbí amúsà àdàsán òjíṣẹ́ ọlọ́run ọba ní inni kuntu ala atubaki sàlàfin ìpele mẹ́ta iná lọ̀rọ̀ sẹ̀mí ayé mi àkọ́dọ̀rọ̀ aitoni wàmọ́ ahadun ashadda bugudon èmi gan ríra mi mo rí pé kọ̀sẹ́ni tó dẹ́ni tí máa ń bínú tó bí mo ṣe bínú tó lè rasulillahi sallallahu alayhi wa sallam tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam mi ni èmi ni mo jẹ́ nìkan tí pé inú mi máa inú ànábì máa ń bí mi jù wàlá àhábà ilayya àni àkóónà kọ́dí istamakantu minhu kódà ibi mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ kí n kágbára mi ọ̀ka kí n bá pàdé fọkàntàntòho kí n sì gbẹ̀mí ànábì lásìkò tí ń wí yìí fàlà òmùtù àlà àti ìlẹ̀kàlẹ̀ ha tàbí pé kọ̀ǹdíṣàn tí mo wà yìí tí n bá lọ bára mi ní kọ̀ǹdíṣàn yìí làkún tùmí àhìlì náà tàbí pé lórí kọ̀ǹdíṣàn yìí ni mo lọ kú à <laughs> nínú àwọn ará ilé iná ní jẹ́ o pẹ̀lú bí mo ṣe bínú sánẹ́bì tó tínú ànẹ́bì máa ń bí mi tó tí mo sì nífẹ̀ẹ́ kó sí pé mi yẹn ni kí n pa á ni mo bá bá bí yìí lọ ni èmi gangan nínú àwọn tó yẹ pé ara ilé náà ní ìbàjẹ́ fàlámà já lọ́wọ́ olè ìsìláàmù fi kọ́líbè ṣùgbọ́n gbà tí ìsìláàmù wọnú ọkàn mi àmọ́ bọ́nà hàn sí àsìkò ìgbà tó gba islam òun náà ni àsìkò ìgbà tó yẹ kó kún díẹ̀ tí wọ́n fi ja ogun fatihu maka tí wọ́n fi wọ̀lú maka àsìkò ìgbà tó kún díẹ̀ yẹn iná ẹ̀ ló gba islam ìyẹn pé ta lè ṣàlàyé pé bí ọdún kẹjọ ìjírá iná ẹ̀ ló tó gba islam ó ní àtẹ́tù nàbí asálà àlọ́sálàm mo wá bá nabi amusala alayhisalam mo á sọ fún pé a ó bó sotu yẹmí ìnaka ìrẹ ànábì fún mi ní ọwọ́ ọ̀tún rẹ fàlà òbá yíàǹkà mo fẹ́ gba báyà lọ́wọ́ rẹ fàbá sàtọ̀ yẹmí iná báyìí ni ó sì tẹ ọwọ́ ọ̀tún rẹ̀ kọ́ọ̀là ọwọ́ sọ báyìí pé fàkọ̀bá tu yẹ́dì mo bá gba ọwọ́ mi kọ́ọ̀là mọ́ lákàyà amúrò ó ní pé kí ló ń ṣe ìrẹ́ amúrò kọ́lá kùtù mo sọ báyìí pé àrọ́tù àná àṣẹ́rìtọ̀ mo mà fẹ́ gbófin kalẹ̀ fúnra mi nì ó tó di pé ń gbà báyà lọ́wọ́ rẹ̀ kọ́lá ti ṣẹ́rìtù bí ìbọn ọ̀dá kí lófin tó fẹ́ gbé kalẹ̀ kùtù à ń yẹ̀rò fi rọ̀lì à ń yòrò fa rọ̀lì kí wọ́n ṣàforíjì fún mi nì kọ́lá ànábì sọ pé àmọ́ alimta síwọ̀ ọmọ ni pé annal islam yahdi mo máa ká ní kọ́bílà tí a bá ti gbà islam gbogbo àìsísí téèyàn bá ti ṣe lọ sẹ́yìn yóò bá àjẹ padà wàá nẹ́lẹ̀ ṣe jẹba ta téèyàn bá ti ṣe jẹba láti ìlú Mọ́kà lọ sí wá sí ìlú Mọ̀dínà gbogbo àìsísí téèyàn ṣe lọ sẹ́yìn yóò bá àjẹ ni o tahdimu ma kana qablaha gbogbo téèyàn ṣe lọ láì da iná ẹ̀ ni ó bá àjẹ wàá nẹ́lẹ̀ hajja bákan náà téèyàn bẹ́ẹ̀ ti ṣe hajj yahdimu ma kana qabla gbogbo téèyàn ṣe lọ sẹ́yìn láì da yóò bá àjẹ ni wa ma kana ahadun ahabba ilayya amọ̀rọ̀ máa ṣe wá sọ pé kò sẹ́ni tí mo nífẹ̀ẹ́ sí jù lọ ní Rasulillahi sallallahu alaihi wasallam tó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mọ́ láti jọ́ náà lọ wala ajalla fi aini minhu kódà ojú mi méjèèjì tí ń báyìí tí ń fi rí báyìí ah yìí máa ń fi ń gbọngbọ́n ànábì ni o ọmọ kúntù òtéèkó amla àìná ìjà mi ni o kódà ìfẹ́ jókòjì èmi àti ó ṣe mẹ́rin o èjìlá ńlá ńlá kì ìyìn fi ń gbé ìyìn fi ń kàǹkà rẹ̀ ni o wọ̀lá ọ̀sọ̀ ètò tí wọ́n bá bi mí pé a ní àṣìfà o pé kí n ròyìn bá nẹ́bí ṣe rí gangan kí n ròyìn bọ́lọ́run ṣe da mọ́ àtọ́kòtò lè mọ́ àtọ́kòtò lágbára àti ròyìn ẹ̀ lẹ́yìn ìlànà àkóń amla o àyìnlá ìjàmẹ́ni o nítorí pé n wojú ànẹ́bí kí n máa wò bó ṣe rí n gbójú sókè ọ̀là òmùtú ha táà kọ́ndíṣẹ̀ nígbà tí mo wà ń kọ́ndíṣẹ̀ yẹn ni mo lọ kú ni ah, làrọ̀ jáwó tó àkóhò nàmì àlèlè jẹ̀nà ọkàn tèmi náà bá sì máa balẹ̀ pé á ah, ti bá bá bí yìí lọ ara ilé àlùjẹ́nà mò ń ṣe ó sì ṣeré náà nù fún mọ wà líná àṣìyà mọ adèrè mọ ha lè fi hà lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló padà wá ṣẹlẹ̀ sí wa ló padà ṣẹlẹ̀ sí mi tí n mọ kọ̀ǹdíṣàn tí mo jẹ́ lórí rẹ̀ kí ni àfa wa mọ̀ máa ń sọ òun náà ni pé gbàrà tánibí Muhammad sallallahu alaihi wasallam kú àfa àbúbákí bọ́ọ̀bẹ̀ lásìkò tá àfa àbúbákí bọ́ọ̀bẹ̀ yìí amóhùnbónà hàn sí ó ti jẹ́ nìkan tó yẹ pé ó ti wà nínú àwọn tó pé lọ jagun papọ̀ mọ́ àwọn Khalid bin Walid papọ̀ mọ́ àwọn Abu Ubaidah bin Jarrah ó ti wà pẹ̀lú wọn tí wọ́n ti ń lọ jagun àbákí kó ń bẹ́ẹ̀ Umaru bọ́ sí Umaru lọ́wọ́ bọ́ sí yìí tó ṣe pé àsìkò tí Umaru tó wá bọ́ sí ó di pé àkógbó ìgbà náà ni wọ́n jẹ́ nìkan tó pé ní ilẹ̀ Sham àjàkálẹ̀ àrùn bẹ́ńbẹ́ Abu Ubaida ló so lórí wọn bẹ́ẹ̀ àjàkálẹ̀ àrùn yìí lọ padà pa á lọ́n ló sábà bí ikú rẹ̀ ọ̀pẹ́ kò jìnnà Mu'adh ọmọ Jábàlì wọ́n gbé síbẹ̀ pé kó máa darí àwọn mùsùlùmí ń bẹ̀ òun náà bá bẹ̀ lọ àmọ́ òbí náà sì ní àfáàwà ọmọ ọmọ Khattab gbé dìde lọ́lọ́run bá lóun sábàbí tó ní káwọn yóò túká fún àjàkálẹ̀ àrùn tó ṣẹlẹ̀ ń bẹ̀ tọ́lọ́run ti padà ní kí àmọ́ ọmọ àásì kó borí àjàkálẹ̀ àrùn ilẹ̀ Sham nígbà náà lẹ́yìn ìgbà yìí ní Umar ibn Khattab nígbà tó kún díẹ̀ tí ó fi kú lórí oyè ta lè sọ kókun bí ọdún mẹ́rin ta lè sọ kókun bí ọdún márùn-ún padà di pé ó gbé àfàwà ó padà gbé àfàwà Amr ibn As ó padà gbé kó lọ sí ilẹ̀ Masari ilẹ̀ Misra tó yẹ pé wọ́n ń jagun kí wọ́n ń jagun wọ́n gbà lókì gbà lókì gbà lókì gbà lókì àwọn ogun tí wọ́n ń jà yìí náà ó fi padà di pé wọ́n padà gba ilẹ̀ Misra ilẹ̀ Misra yìí wá ní Amr ibn As wà tí àfa Usman bọ́nà àfáàn fi dórí oyè òun náà kó bí alẹ́ náà bọ́ sí ilẹ̀ mísírọ̀ yìí náà lọ́wà tí ó fi pé ó fi ma àsìkò Muawiya àsìkò Muawiya yìí àmọ́ ti á tó tún bẹ lórí oyè tó á jẹ́ pásìkò tí Muawiya yìí òun náà ni ọlọ́jọ́ dé tí fi ń fi wá sọ pé tó mọ̀ wà lẹ́yìn náà àṣìyá àmọ́ fi hà mọ̀ padà di pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìgbà tí mo padà rí i pé mo dénú síláàmù tán ìmọ̀ kọ̀ǹdíṣàn mi lórí ẹ̀ fáyidà ana mutu kan mo bá wá kú fàlà tẹ̀síhábìnì náà ṣe àtún wàlà náà ròn ẹ̀mí jẹ́ nìkan tó ṣe pé ẹ fi iná ẹ gbé tẹ̀lé òkú mi ẹ̀mí ṣe bẹ́ẹ̀ o fáyidà dàfà tòmọ́ni tí ẹ bá tún wá sinmi tán fàṣùnù aláyàtúrọ̀ ọba ṣànnàn ẹjẹ́ nìkan tí ipò ẹ̀dá ìyẹ̀pẹ̀ sí mi láwọ̀ tó mọ àkíyímú haúlà kọ́bọ̀rì lẹ́yìn náà kẹwàá dìde kó bí sàárè mi kẹgbẹ́ dúró bí sàárè mi kọ́dùrọ̀ mọ̀ tó ní haru jazúro irun tí ó ṣe é di pé a lè fi pa irin tá gbé kalẹ̀ tá lè fi pa irin yẹn lókúta ọ̀yọ́kọ̀ samu láhàmúhà sì fi pín irin rẹ̀ ẹ̀gbẹ́ síbẹ̀ hatta asta'nisa bikum wa andura mada uraji'u bihi rusula rabbi so eléyìí tẹ bá ti ṣe èmi gan máa retí ìgbà tí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n wá bí mi ní béèrè eléyìí àdìsí yìí ó jẹ́ ká mọ kọ̀ǹdíṣàn tí ó bá àfàwọ̀ amúrọ̀ máa sí pẹ̀lú bó ṣe lò sẹ̀mí ayé rẹ̀ tóun náà pín sẹ̀mí ayé rẹ̀ sọ́nà mẹ́ta ìsẹ̀mí ìgbà tó ti gbà síláàmù ìsẹ̀mí ìgbà tó gbà síláàmù tá àti ìṣẹ̀mí ìgbàtígbà tá níbi kúrò láyé àwọn kọ̀ǹdíṣàn ló tún padà ṣẹlẹ̀ pẹ̀lú bí ṣe ń lọ jagun ẹ̀sìn káàkiri kó tó di pọ̀lọ ọlọ́jọ́ dé yìí ń jẹ́ kó yé wa nípa bóò ni ìgbà tí ikú bá dé àwọn nǹkan tó ṣe pé kéèyàn máa rántí ń ta fẹ́ lò látara àdéṣe yìí òun náà láàmú ọmọ á sí ọ sàlàyé nípa pé preparation tí yẹn gbọ́dọ̀ fìpí alẹ̀ òun náà gbólóhùn ṣahadatu la ilaha illallah wa anna muhammadan rasulullah jimmy àti npp rẹ̀ lẹ́bìí ọlọ́run dákun kó jẹ́ kárí pípíà o kó jẹ́ kárí ìfilélẹ̀ o kó jẹ́ kárí wí o kó sì gbà níjọsìn gbẹ̀rù tọ́lọ́jọ́ bá dé ọlọ́dà jágbó lóhun láhìlá ìlànà ọ̀sọ̀ afá àtẹ́mìrì òun lọ́gbà wa pẹ̀lú pọ́ọ̀sì ládìsí náà dáa ó ní pé àlẹ́ àgọ́rì àbí muslim òun ló sọ báyìí pé àṣàdù aláàbí sẹ́yìndì wà bí ọ̀rẹ́ ìrọ̀ta mo jẹ́rìí lórí àbúsẹ́yìndì àti àbúrò rírọ̀ àdáhùn máa ṣẹ́yìdá alánàbí sallallahu alaihi wasallam wọ́n ló sojú àwọn lọ́dọ̀ ànábì àṣẹlá ànẹ́hù kọ́ pánẹ́bí sọ báyìí pé mọ́ ń kọ́ ilẹ̀ la ilaha illallah ẹni yóò tó bá sọ gbólóhùn la ilaha illallah Allahu akbar tó sọ gbólóhùn yẹn saddaqahu rabbuhu ọlọ́run ọba gbà gbọ́ fún gbólóhùn tó sọ yẹn faqala ọlọ́run bọ́ sọ pé la ilaha illa ana ọ̀sẹ́ni tíjọ́ sí tọ́sí lódodo àfẹ̀mí ọlọ́run wa ana akbaru tí augustine bá sọ pé ọ̀sẹ̀ tí jọ́sọ́ tó sí lódodo àfi ọlọ́run ọba àṣọ ọlọ́run ọba qala yaqulu Allah ọlọ́run ọba máa pé la ilaha illa ana wahdi ọ̀sẹ̀ tí jọ́sọ́ tó sí lódodo àfi èmi àṣọ sì ní mí idha qala la ilaha illa Allah wahdahu la sharika lah tí augustine ọlọ́run bá sọ pé ọ̀sẹ̀ tí jọ́sọ́ tó sí lódodo àfi ọlọ́run ọba àlá àṣọ ni kò sóorun pẹ̀ papọ̀ mọ́ ọlọ́run ọba náà sọ pé la ilaha illa ana kò sẹ́ni tí sí lẹ́yìn èmi wahdi àṣọ ni mí la sharika kò sì sóògùn kan kò sẹ́ni tí yàn mú lógun papọ̀ mọ́ mi àyìdàkọ́lẹ̀ láhìláhìlọ́láhù làhùlíkọ̀ alhamdu tẹ́ ẹrú bá sọ pé kò sẹ́ni tí yàn sọ́sí lódodo àfi ọlọ́run bọ́ bá àlá òun ló nìkápá òun lọ lọ pẹ́ kọ́lọ̀ lọ ọlọ́run bọ́ sọ pé láhìláhìláhánà kò sẹ́ni tí ìjọsìn tọ́sí lódodo àfi mi líyàlè mólèkù èmi mo nìkápá wà líyàlè hamdu èmi mo sì lọ́pẹ́ àyìdàkọ́lẹ̀ láhìláhìlọ́lọ́ tẹ́wùsìn bá sọ pé kò sẹ́ni tí ìjọsìn tọ́sí lódodo àfi ọlọ́run bọ́ bá àlá wàlà hàwùlà wàlà kúwwata ìlà bíllàh kò ságbára kan kò sí tìkẹ́ àfi ọlọ́run ọba kọ́ọ́lá ọlọ́run ọba náà sọ pé la ilaha illa hana kò sẹ́ni tó jẹ́ tọ́sí lódodo àfi èmi wala hawla wala quwwata illa bi bákan náà kò sí ọgbọ́n kò ságbára kankan àyà hami fi mọ́rọ́bì yìí ẹni yóò tó bá sọ ọ́ lásìkò àti ń sáré tó mọ̀ máa ta ọwọ́ iná ò ní jẹ́ irú ẹni bẹ́ẹ̀ bákan fadlu man qala akhiru kalami man kana akhiru kalamihi la ilaha illallah ọlá òní wọn bẹ fún ẹni tó yẹ kó bá jẹ pé ìgbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ la ilaha illallah lọsọ afa Abu Dawud òun lọgbà nù súnánù rẹ̀ táàfà báyìísí bá jẹ nínú náà ẹdá muhammed ọmọ jábàlì sọ pé anabi muhammed sallallahu alaihi wasallam sọ pé man kana akhiru kalamihi la ilaha illallah dakhala al ẹni yóò tọ́ pé ìgbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó kù láyé la ilaha illallah yọ wà lùjẹ́ náà inú ọ̀rọ̀ mi ànábì ni pé lákínú mọ̀tàkùn la ilaha illallah ẹ fi nu òkú yín gbólóhùn la ilaha illallah àwọn olùmọ̀ wọ́n fi mọ̀ ara wọn lórí ẹ̀ pé lákínú yìí ǹjẹ́ a máa sọ pé kul la ilaha illallah nìkẹ́ bó ti wá náà dé sí pé kul la ilaha illallah sọ pé la ilaha illallah sọ pé la ilaha illallah ara àwọn àfáà tó sọ pé ohun tá a máa sọ nìyí a sì ráwọn àfáà mi tó sọ pé rárá o a máa wí lẹ́gbẹ̀ẹ́ ni nínú àwọn ọ̀rọ̀ tá a máa sọ sí létí la ilaha illallah ẹ bóòlù ara yín la ilaha illallah la ilaha illallah tí ó fi hàn ẹlẹ́nu wa tọ́lọ́n bá ní kọ́ran ẹlẹ́nu wa tóun náà ń sọ òòrè lọ́jà sí tó jẹ́ pé wọ́n lélẹ̀ yìí ọ̀fẹ́ da jù púpọ̀ ju tàlá kọ̀ọ̀kọ̀ lọ látara pé tàbá sọ pé kul la ilaha òun gẹ́gẹ́ lè fẹ́ fura pé àṣẹ́fẹ́ jẹ́ ń kú ni ẹ̀ ń fi kú yọ̀ mí ni ẹ̀ ń fi kú rò mí ni ẹ̀ ń rokú mọ́ mí ni ó lè má jẹ́ padà rí wí torí pé tó bá sẹ́ǹsì pé sí èsì pé torí pé ẹ̀ ń wò pé àbí ń ni ẹ̀wú lè máa bá ṣùgbọ́n tá a kẹ́ ń sọ pé la ilaha illallah àtún sọ̀rọ̀ mi ó tún yàtún ní la la ilaha illallah òun náà wá padà wí òórí ńlá lọ́jà sí èyí yóò ta bá rí á ló ń bẹ̀ ọlọ́run bọba lẹ́kẹ̀ọ́lá yóò sẹ̀nà kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ rẹ̀ tàbá wa rí pé nígbà tó ń tọ̀ ń wá sọ gbólóhùn yìí ó rí sọ ni tàbí kò rí sọ ikú padà tó fálò tẹ̀sí lọ́mọ yìí ti wákàtí mọ̀ yàrá mi mọ̀ kúrò ọlá tí wọ́n ń bẹ fún kéèyàn owó ẹ̀ òkú nígbà tó kú bá ti kú tán kó lè lajúlẹ̀ nínú ẹ̀kọ́ ni pé wọ́n ní ká bo ojú ẹ̀ torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tó kù bá lajúlẹ̀ báyìí wọ́n ní ànẹ́bí ọmọọṣà lọ́sàn sọ pé ẹ̀mí rẹ̀ bí wọ́n ṣe mú lòkè sẹ́mẹ̀ ní wò lọ ẹ̀pá lójúdé nínú ẹ̀kọ́ tánibí ọmọọṣà lọ́sàn tó fi kọ̀ wà ní ọlọ́run dákun jẹ́jọ́ jìnà síra wọn dákun ti wá lé ẹni tó ṣe pé ọgbà ọgbà ń tẹ̀ nígbà tọ́jọ́ ọkú bá dé ṣe wá ní ẹni tó yẹ pé ó sì ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sì fi wá wà àlùjẹ́ náà rẹ̀ àfàwọ̀ hakim lọ́gbà wa tí àfà alibani bá jẹ́ ló tẹ̀kọ́ àdìsí náà dá látọ̀dọ̀ àbúrọ́fìn àbúrọ́fìn sọ pé ànábì muhammad sallallahu alaihi wasallam sọ pé mọ́ngọ́ sàlámà ìtàn ẹni yóò tó bá wẹ òkú kan fàkàtàmà àléhìí ihun tó rí lára rẹ̀ ọ̀pá mọ́kọ̀sọ́ síta bóyá ara rẹ̀ bẹ́ ni bóyá ara rẹ̀ ya ni bóyá ara rẹ̀ fọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbófinró lahu arba'ina marra wọ́n ṣàforíjì fún ní ìlọ́po ogójì ọ̀mọ̀ǹkáfà nàmọ́ ìtàn ẹni yóò tó bá fún òkú kan lásọ kasahullahu mina sundusi ọlọ́run bó fún náà lásọ sundusi wọ̀ wàsítábọ̀rọ̀kìlì jẹ́nà àti aṣọ àṣìbọ̀rọ̀kìlì jẹ́nà ọmọ ní hafara lè má yìí ti ẹni yóò tó bá gbé sàárè òkú kọ́bùrọ̀ tó gbé sàárè òkú fàájánnàhù fíhì ajírọ́ làhúmínà ajírí ka ajírí mọ́síkàní àsìkánàhù ilẹ̀ yawm al-qiyama wọ́n sẹ́n lẹ́sẹ̀n ẹ̀sìn tó ṣe pé tí wọ́n máa ń sẹ́n tí pé ń gbélé títí ó fi dìjẹ́ wìlẹ̀ al-qiyama ni o náà ni ẹ̀sìn tí wọ́n sàn yẹn pé ẹ̀sìn rẹ̀ pọ̀ tí wọ́n sàn lọ́dọ̀ ọlọ́run àfọwọ́ akim lọ́gbà wa táfà albansi bá jẹ́ ló ń tẹ̀ wádìsí náà dá níbi sahih targhib wa tarhib wọn ní àdìsí three thousand four hundred ninety two fálù mọ̀nsọ́lá aléhi mi ahmed muslimin arba'in aw thalatha sufuf a máa ti gbọ́ wípé tá fẹ́ kí n sókula tá a pọ̀ tó nǹkan ni wọ́n já tó sọ fún mẹ́ta o wọ́n já tó sọ fún mẹ́ta o tàbí ẹ̀sẹ̀ kan mílíọ̀nù máa sọ pé ẹja ìfà jogójì lọ́wọ́ ẹjá ipa ogójì ogójì lọ o àwọn mi lè máa ṣàlàyé pé ẹjá ipa pọ́gọ́rùn ni o ọgọ́rùn lọ́dà o gbogbo ẹ̀ náà lẹ̀rí wọlé lórí afá Tirmidhi òun lọ́ba gbé jáde tó sọ pàdé sí náà dá an mọ́rísádì Abdullahi aliyazahij wọ́n sọ pé káánà mọ́lẹ́kì bọ́nà Hubayra ẹ̀rí mọ́lẹ́kì ọmọ Hubayra ìdásọ́lá alàjẹ̀nẹ́zàtín tọ́ba kírun sókù kẹla fàtàkọ́ọ̀lá tí àwọn èèyàn wá kéré níbi òkú náà jazaahum thalathata ajza yóò pín wọn sọ́nà mẹ́ta pípín ó tó ń sọ fún mẹ́ta thumma qala lẹ́yìn náà wá sí báyìí pé qala sallallahu alaihi wasallam salla alayhi thalathatu sufuf sọ ẹni yóò tí yóò bá kírun sókò la kọjẹ́ sáà fún mẹ́ta iná ìní kọjẹ́ o àfáwà tírímìtì sọpádìsì lálàáfíà ní àdìsí náà ràn 42 wọn nínú súnẹ́nù wọn bákan nínú ìwáyà àfáà muslim pẹ̀lú sanadun olóòdọ́dọ̀ àfáà abdullahi ibn abbas ó ní pé annahu mata ibnun lah ọmọ abdulhamid abbas kan kú bí kudaid láyé kan táwọn pé ní kudaid aw bí usfan tàbí láyé kan táwọn pé usfan fakọọd ó wá sọ pé yá kureib mo pè rẹ kureib inú àwọn ọmọ kéwú rẹ ní ondon lọ́wọ́ mọ́ ìsì táwọn aláhùn minan nas bóòlù àwọn èèyàn mélòó ló kójọ lé lórí kọ́ọ̀lù ọ̀sán báyìí pé ọ̀rọ̀ ìtù kureib bọ́lá wọn bá jáde báyìí dà náà sùn kọ̀dìjì táwọn òun bá rí fáwọn èèyàn ti kójọ ọ̀la fún òkú náà fàkàbáùtù mo bá sọ fún abdulhamid abbas fakọọd ó sọ pé tẹkúlù hom arbaun ǹjẹ́ wọ́n ti pé ogójì kọ́lá náà kòrèbù sọ pé òun sọ pé bẹ́ẹ̀ ni kọ́lá àkèrèjòhò ọyẹ gbókù náà jáde fàyín ní sẹ̀mí tọ̀sẹ̀ sọ́lámi ẹ̀kọ́ torí mi gbọ́tà níbi àmúṣà rà sọ̀sọ̀ báyìí pé mọ́mí rájúlé mùsùlùmí kò ní sí ẹni tó jẹ́ mùsùlùmí kan yẹ̀mú òtútù ọwọ́ àkù fọ̀yẹ̀kúlò alájẹnẹ́zẹ́tìhì fọ̀yẹ̀kúmù alájẹnẹ́zẹ́tìhì táwa rí àwọn tó yẹ pé wọ́n dún bí òkú rẹ̀ tí wọ́n fẹ́ kírun sí la àrùbáyìn náà rọ́jùlán àwọn tí wọ́n fi wọgójì láàyò ṣèkú nàbí láì ṣe yà tí wọ́n sì mórú nǹkan kan papọ̀ mọ́lọ́run tẹ̀sùn mọ́ pé àwọn sàábẹ́ ànẹ́bì ọ̀pọ̀lọpọ̀ àwọn àsàábẹ́ yìí ẹni tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ni wọ́n wọ́n yàtọ̀ sáwa lónìí o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín dé nǹkan mọ́dì ẹlòmíín dé nǹkan mápá ẹlòmíín ní nǹkan tí ń tọ́lá ẹlòmíín ní nǹkan tó so mọ́ ṣọ́ọ̀fù rẹ̀ ẹlòmíín ní nǹkan tó so mọ́ ẹnà ọ̀nà ilé rẹ̀ ẹlòmíín ní nǹkan tó gbé mì ẹlòmíín ní nǹkan tó yẹ pé ó rì mọ́lẹ̀ gbogbo àwọn eléyìí tàwíìdì rẹ ti fọ́ ó jẹ́ pé àwọn máa fífẹ́ sáré pé kásá jogójì yìí lọ ká pọ̀ dáadáa ṣùgbọ́n téèyàn bẹ́ẹ̀ jẹ́ ogójì tí ò papọ̀ mọ́ lọ́wọ́n ọba látara déèsì yìí afa abdul abbas sọ pé anabi amusa alasan sọ pé illa shafa'ahumullahu fi àfikọ́lọ́wọ́n bọ́ gba ìpè wọn lórí òkú náà afa muslim ó tún gbé jáde pẹ̀lú sanadi rẹ̀ tó dọ́dọ̀ ìyàwó aisha òun náà sàlàyé pé ìyàwó sàlàyé pé anabi muhammad sallallahu alaihi sọ pé mọ́mí mayitin kò ní sí òkú kan tó sọ́lẹ̀ àléhì ní àà ummatun minal muslimin táwọn àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn àlùmọ̀ yìí náà mùsùlùmí fi kírun sí la yabuluguna mi àta tí wọ́n wá fi wọ ọgọ́rùn-ún kulluhum yashfa'una la gbogbo wọn ni wọ́n ń ṣìpẹ̀ fún illa ṣùfẹ̀ àwọn òfin àfikọ́lọ́wọ́n bọ́ gba ìpè wọn lórí ẹ̀ o bẹ́ẹ̀ láti rí i pé oníṣọ́ fún mẹ́ta àtẹ̀rẹ́rì ẹ̀ sọ ìyẹn àdìsí àfáwà mọ́rísádìbónú abdullahi aliyazani tó ṣàlàyé nípa ọ̀rọ̀ Malik ibn Hubayra a sì ti rí àdéhìsì oníogójì ìyẹn àdéhìsì kọ̀rẹ́ì tí ó gbà látọ̀dọ̀ ọmọ kí ọmọ àfa rẹ̀ abdullahi ibn abbas a sì tún ti rí àdéhìsì oní ọgọ́rùn-ún èyí tí ìyàwó aisha gbà wá eléyìí gbogbo wọn náà wọn lọ sẹ́rí bá pé tá a bá kéré ká tó sọ fún yẹn ní mẹ́ta tá a bá pọ̀ díẹ̀ sí tọ́lọ́mù bá ní àwọn ogójì dáadáa ní bá ní alẹ́ lọ́gọ́rùn-ún ó ti wa inú sahih eh, tí afa albani bá jẹ́ ló abdullahi numu sọ pé ànábì muhammad sọ àdàsọ sọ pé ma mi ọ̀dọ́ jùlẹ̀ ìsọ́lì àléhì ní àtà ilẹ̀ àgọ́fọ̀rọ̀lá kò ní sí ẹnìkan tó ṣe pé wọ́n àwọn tó kírun sí látò ọgọ́rùn àyàfi kọ́lọ́run bó ṣàforíjì rẹ̀ tàbá sì wo òkú ẹni tó jẹ́ bàbá wa yìí píríncípà wa yìí mr jumaa àtàwọn òkú mi tí wọ́n ti lọ èyí sọ̀rọ̀ ọgọ́rùn lọ́rọ̀ dáńzọ ò thousands làwọn tó kírun sí wọn la pàápàá jùlọ mr jumaa yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nípa wọn èmi ò sí ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ròyìn wọn fún wa pé Allahu akbar Allahu akbar kabira báwọn èrò ṣe pọ̀ tó la hawla wala quwwata illa billah tí wọ́n kírun sí bàbá yìí la orí ńlá ni o tọ́lọ́run báyé kó ṣẹlẹ̀ nígbà tí ẹnì kọ̀ọ̀kan wa náà bá kú lórílẹ̀ ayé tá a fi ń ka bí ẹgbẹ̀rún mẹ́ta ẹgbẹ̀rún mẹ́rin ẹgbẹ̀rún márùn-ún tí wọ́n kírun sí yẹn la Allahu orí ńlá púpọ̀ ni iná ẹ̀mí eléyìí kọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wa nírọ̀rùn bákan náà fálùmọ̀ mọ́ntàgọ́rí ibà ọlá tí ń bẹ fún ẹni tó kú ní àjèjì àfáwà nìsáyí ló gbà wá tí àfáà ìbánisí bá jẹ́ ló ń tẹ̀ pẹ̀lú sánẹ́dì àfáà nìsáyí yìí tó fi dọ́dọ̀ Abdullahi ibn Amr ó sọ pé ma tarajulu bil Madina arákùnrin kan ló kú lu Madina o mimman wulida biha fasọ́lá àrẹ ìwàsọ́lá sálà àrùsọ́lá nínú ẹni tó yẹ pé wọ́n bí mọ fún ànábì sí kéhùn sí la nígbà tánábì ó kéhùn sí la tó mọ̀ kọ́ ọ́ la yá àlẹ́ ìta báyìí ló sọ pé ìmọ̀ màrí nǹkẹ́ o mọ́ tàbí gẹ́rì mọ̀ ò yìí ó kú láì rí ọmọ rẹ̀ kọ́ ló wọ́n sọ pé wọ́n lè mọ̀ dáka ya Rasulullah kí ló fà ìrúnṣẹ́ ọlọ́run ọba kọ́lá inna rajula irú ẹni abára ẹni tó kú pé bó ṣe kú yìí ló ń sábàbí láti jẹ́ pé àjèjì ló jẹ́ àjèjì ló jẹ́ sí ọmọ rẹ̀ ọmọ rẹ̀ náà jẹ́jẹ́ sí ọlọ́run bọ́lá ọba àlékè ọlá yóò sì sábàbí fún tí ó fi wà ní jẹ́nà ọlọ́run fálùmọ̀n ṣẹ́hìdà mẹ́ìtàn àléhì àwòyódìfà ọláwọn ni wọ́n ń bẹ̀ fún kéèyàn wà níbi òkú kan tí wọ́n kírun sí la ọba àwọn wà ń bẹ̀ tí wọ́n fi kírun sí la ọba àwọn wà ń bẹ̀ tí wọ́n fi gbé e sítẹ́ ọlá tí ń bẹ́ ń bèèṣe kéèké ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wà lákín àkíṣàrọ̀ nẹ́ẹ̀sì láyé alẹ́mọ̀n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ àwọn míì sì mọ̀ wọ́n sì bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ lórí ẹ̀ ẹ̀já gbọ́hùn tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa nípa ọlá tí ń bẹ lórí eléyìí nínú sahih Bukhari àti Muslim àfáwà àbò rẹ̀ sọ pé ó ń sọ ọlọ́run bá tí kàtọ́ làǹbẹ̀ ó sọ báyìí pé máa ń ṣe ìdálẹ̀ jẹ̀ náà ẹ̀sẹ̀ta ẹni yóò tó bá jẹ́ pé ó sojú ó wà ń bẹ́ẹ̀ fàlàwò kìrọ̀ tó ń irú ẹni bẹ́ẹ̀ yóò gba kìrọ̀ tùkà wọ́n mọ́ ń ṣe ìdá ta dúró fan ẹni ọba wà ń bẹ́ẹ̀ títí tí wọ́n fi jẹ́ nìkan tí wọ́n fi sín káàníláwò kìrọ̀ tọ̀ yóò gba kìrọ̀ tù méjì kí ìlà àwọn èèyàn wá sọ pé wọ́n mọ̀lẹ́ kìrọ̀ tọ̀ kí ni kìrọ̀ tù méjì ọ̀hún kọ́lá ní sùjàbàlẹ́ ní ìlànà ìmẹ̀yìn ọ̀dà gẹ́gẹ́ bí òkè ńlá méjì nù yẹn ní láàdá èèyàn gbà tàbá sì gbàgbé àdìsí àfa Muslim bá gbé jáde pẹ̀lú sánẹ́dẹ̀ tó dọ́dọ̀ àfa àbúrò rọ̀ tá a ti ṣàlàyé lọ sẹ́yìn fún wa nípa apánibí àmúṣà aláṣẹ́lá ńgbà tó mọ́júmọ́ tó kásùbà àtẹ́ńjọ́ kan ń sọ fáwọn èèyàn pé mọ́ni hasba mi ń kúmù lìyà ọmọ sọ ìmá tálẹ́ni yóò ti pé mọ́júmọ́ lónìí ń gbààwẹ̀ àbúbáfi sọ pé mi ni o ó sọ pé tálẹ́ni tó ti tẹ̀lé òkú dé tẹ́ àbúbáfi sọ pé òun ni o ó sọ pé tálẹ́ni tó epo fún aláìní lóúnjẹ àbúbáfi sọ pé òun ni o ó sọ pé tálẹ́ni tó ti lọ bá láàárẹ̀ wò àbúbáfi sọ pé òun ni o ah ànẹ́bí sọ màjìtàmá àná ẹ̀fẹ̀ múrí in ilẹ̀ àdàkọ̀ àlùjẹ̀nà ẹnì kí òní ní gbogbo mẹ́rẹ̀ẹ̀rin àfikọ́ wà lùjẹ̀nà ẹ̀rí pé kó bá kú dẹ́tẹ́ bẹ́ẹ̀ tí ó ti jẹ́ kéèyàn wà lùjẹ̀nà inú sọ ibùkọ́ àti muslim bákan náà àfa àbúrò sọ pé ànábì muhammad sallallahu alaihi wasallam pé mọ̀nì tábà janazata muslimin ìmánà wà ti sáàbà ẹnì yóò tó bá tẹ̀lé kú mùsùlùmí tó fi dẹ́tẹ́ náà fi gbé dẹ́tẹ́ ní ti ìgbàgbọ́ tó sì gbà pé wọ́n lẹ́sẹ̀ ọ̀kánà máa hù pẹ̀lú òkú náà hátà ìsọ́la àlẹ́ ìhà tí wọ́n fi kírun sí la wọ̀yẹ́ fòrógọ́ bìdáfìlìhà wọ́n sì ti fi sin tán fàyínà huyẹ́rì jẹ́ ìmínàlẹ̀ ajẹ́rì lè kèrọ̀tẹ́yìn ìrọ̀ ẹni bí ó sẹ́rí padà pẹ̀lú kèrọ̀tù méjì kúlù kèrọ̀tìn mísìlù òhùdìn kèrọ̀tù kọ̀ọ̀kan ó dà gẹ́gẹ́ bí ó kèrú dùn ní wọ̀mọ̀ sọ́lá àléhà ẹni yóò tó bá kírun sí ra tó mọ̀ rọjà tó fi sẹ́rí padà òun ò kọ́bla ń tó do fànà síwájú kún ó tó sin fàyínà huyẹ́rì jẹ́ òbí kèrọ̀tù kìrọ́ọ̀tù kan ni wọ́n fi bá padà láti máa ń ṣàlàyé fún wa pé kìrọ́ọ̀tù kan ní ká fi kírun sókù la kìrọ́ọ̀tù kejì òun náà ní ká fi ṣe tàbá rí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tọ́pọ̀lọpọ̀ àwọn máa ń ṣe lónìí ẹ̀rí pé nígbà lọ síbi tẹ́ afẹ́ sìnkú ta kírun sí la tán àwọn mìíràn wá dùn níta ẹjá bá débi wọn ti sìn ẹjá bá débẹ̀ káàánú gbó kọlọ́run bá tóbi káàánú sí wo níwo pé ha ìjọ pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó dọ́dọ̀ amir bin saadi ọmọ àbí waqas ó ní pé kọ́ ìdán inda abdullahi bin umar ó jóun jókòó lọ́dọ̀ abdullahi bin umar ìdá títí tọ́lá ha kọ̀báàbù báyìí ní kọ̀báàbù ṣe yọ sọ ibùl mọ̀kúsọ́rọ̀ ẹni tó ṣe pé àdámọ́tọ́ da ni pé ó kúrú fàkọ́lá ya abdullahi bin umar ọba sọ báyìí pé mo pe abdullahi bin umar o alátẹ́sìmáà máa yẹ kó làbò rẹ̀ ọgbọ́n dábò rẹ̀ ọlọ́run gbọ́ tálíbà rẹ̀ bí àwọn sàṣàṣọ báyìí pé yẹ̀kọ́ máa ń kọ́ bàjá máa jẹ̀ náà ṣàtì níbẹ̀ ìtì ha ẹni yóò tọ́ bá jáde nínú ilé rẹ̀ pẹ̀lú òkú kan sọ́là alẹ́ ìhà ó sì kí òun sí la tó mọ tẹ̀lé àhà ó sì bá àtàtù dùfàrẹ̀ sí tí wọ́n fi sin nínú kòtò káànà láwùkì rọ̀tọ̀ ní ajẹ̀rìn kí rọ́ọ̀tù méjì náà gbà nínú ẹ̀sẹ̀ o kúlù kèrọ́ọ̀tù mísìlì ọmọ sọlá aléha tó mọ rọjà kánà láhùnmínà ilẹ ajẹrí mr uhudin ẹni yóò dára ikọ́ kẹ̀kẹ́ òsì ìlànà tóun fi fẹ́rí padà ọba adétẹ́ ọba adé bí wọ́n ti sín ìrọ ẹni bẹ́ẹ̀ wọ́n gba kèrọ́ọ̀tù eh, tó tó kéwú dẹ̀ yọ̀kan so fàárì sọlá ibùnà ọmọ rọ ọba àbá ní ilẹ̀ àìsá báyìí náà ibrahim ọmọ òsì rẹ ọba bọ̀dọ̀ ya àìsá yẹsẹ alù àkọlọ bí lórí àdìsí yẹn àǹkólé abirẹ́rẹ́ta ọ̀dọ́là nípa ọtábòrò rẹ̀ sọ tó mọ̀ yẹ́rì jẹun ìlẹ́yìn lẹ́yìn náà ọba bá ọ̀yọ̀kùdẹ́rùhù mọ̀ kọ́ láti ọba láti wá sàlàyé tí yàrá ìsàsọ wàá kọ́dà ibn umar qabda tamin hasaba ilé masjidi yòkọ̀lébù ha fi yẹ́dìhì àtàrọ̀jà ilayhi rasul báyìí ni abdullahi ibn umar ó ṣe bu yèèpẹ̀ kanú yèèpẹ̀ mọ́sálásí ó bẹ̀rẹ̀ sí fi ṣeré nínú ọwọ́ rẹ̀ tí tòjíṣẹ́ òjíṣẹ́ tọ́rẹ́ ìkọ̀báb tọ́rẹ́ sẹ́yìn fi owó sẹ́rí padà fàkọ́ rẹ̀ sọ pé kọ́ láti àyíṣà àyíṣà máa sọ pé àbúrò rẹ̀ òdòdó fàdọ́rọ̀bà ibn umar bèlè ha sọ alẹ́dì kánẹ̀ fi yẹ́dì hí àgùdọ̀ báyìí ni abdullahi ibn ọmọ umar bó ṣe òkúta tó mú lọ́wọ́ tí fi ń ṣeré yìí ọba jù sílẹ̀ tó mọ̀ kọ́ọ́lá ọwá sọ pé làkọ́dé fọ̀rọ̀ tó nà sí kọ̀rọ̀ rí tọ́kẹ́ sí rọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pọ̀pọ̀lọpọ̀ kọ̀rọ̀ rí ti láti nú nìyẹn torí pé àìmọye òkú làá ti bá dé tí wọ́n fi sín á kọ̀rọ̀ tó wá ti pọ̀ jù nínú àwọn kọ̀rọ̀ ìta nínú ìyá fadlu man athna ala nasi khayra ba'da mawtihi nínú láti tí wà bẹ̀rẹ̀ pé tọ́lọ́mbá nígbà tí yẹn kú lórílẹ̀ ayé tẹ́ wọ́n ròyìn yẹn ní dáadáa Allahu akbar wajabat ala al-insani al-jannah ọ̀rẹ́ yẹn ní fóńtọ̀hún láti wà lùjẹ́nà àdìsá ti máa ń gbọ́ ni àdìsá náà sọ ọmọ Malik tó sàlàyé pé wọ́n gbé òkú kan gba ọ̀dọ̀ anábì amọ̀ wọ́n bá ń yìn lógo wọ́n ń sọ nípa rẹ̀ ní dáadáa anábì amọ̀ sọ pé wájàbátì wájàbátì wájàbátì wọ́n ti gbé òkú kan dé wọ́n ń sọ ọ̀rọ̀ rẹ̀ láì dáa ànábì amúsà sọ pé wájàbàtì wájàbàtì wájàbàtì umar sọ pé kí ni ń jẹ́ wájàbàtì ìbílá fídà lẹ́ka àbí ìwà ummi pé mo fi bàbá mi àti ìyá mi mo fi jàrọ̀ fún rẹ̀ ànábì àwọn sọ́lám wọ́n gbókù kọjá ọ sọ pé wọ́n ń sọ nípa rẹ̀ ní dáadáa ọ sọ pé wájàbàtì wájàbàtì wájàbàtì wọ́n tún gbókù kọjá wọ́n ń sọ nípa rẹ̀ láburú ó pé wájàbàtì so ajẹ́pọ̀rọ̀ yẹn fún oró òkú bẹ́ẹ̀ láti wà lùjẹ́ náà gbogbo àyẹ̀wò tí wọ́n bá ti ń sọ nípa òkú kan láì da ajẹ́pọ̀rọ̀ yẹn láti wọ̀ náà antum shuhada Allahi fil ard torí iná ilẹ̀ máa jẹ́rìí ọlọ́run ba lórílẹ̀ o antum shuhada Allahi fil ard iná ilẹ̀ máa jẹ́rìí ọlọ́run ba o antum shuhada Allahi fil ard ẹ̀yin náà ilẹ̀ máa jẹ́rìí ọlọ́run ọba lórílẹ̀ o kí ohun tẹ́ ẹ bá ń sọ nípa ara yín ọlọ́run bó fi jẹ́jọ́ ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́run dákun jẹ́ wọ́n wó ìwà dáadáa nígbà tá ń bẹ láyé tàbá tí kò láyé dákun jẹ́ kí wọ́n máa ròyìn wa dáadáa o ọ̀làlá ọláwọlá kó wáta ìlà ìbílà ọlá tí wọ́n ń bẹ fún kéèyàn máa lọ bẹ ìtẹ́wò téèyàn bá lè jẹ́ nìkan sí ikú lákìídá ọ̀sùn mọ̀ tí ń sìnkú ní wíwí kúwí yàtọ̀ sí ohun táwọn èèyàn ń ṣe lónìí wọ́n láwọn lọ bẹ tẹ́wò ni wọ́n sì máa bẹ òkú tí ń bẹ ń sàárè wò rárá o téèyàn bá jẹ́ nìkan tó lọ tó yẹ pé ọlọ́ọ̀sẹ̀ ohun tó yẹ kó ṣe ọwọ́ ọlọ́run bá aláforíjì fẹ́ nìyẹn ọwọ́ ọlọ́run bá níkẹ́fẹ́ nìyẹn ó sì ń jẹ́ nìkan tó ṣe pé ó ṣàdúrà fún un kìí ṣe pé yọ́ máa béèrè kẹ̀kẹ́ lọ́wọ́ òkú tó wà nù sàárè ànábì amúsà sálà náà ṣerú rẹ̀ záàrà nàbí sàn sálà ń kọ́bùrọ̀ ọ̀hún mihi ànábì lọ́ọ́ bẹ òkú ìyá rẹ̀ òfà bákà ọba bẹ̀rẹ̀ sí sunkún wà á bùkà man haulahu àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí sunkún ànábì wa pé istadantu rabbi fi an astaghfira laha mo máa gba yọ̀ǹda ọ̀dọ̀ ọlọ́run ọba ni pé kọ́ bá ń ṣàforíjì fún màmá mi fàlámù yóò dání léyìí ṣùgbọ́n ọlọ́run ọba ògbà mi yọ̀ǹda o wàṣàdántò ó fi an azura kọ́bùrọ̀ ha ṣùgbọ́n mo wá yọ̀ǹda pé kí n lọ bẹ sàárè o àárẹ̀ rẹ̀ òfà ó dènà ilé ó sì yọ̀ǹda fún mi fàzúrú ló kò bóra fàyín na ha tó dákẹ́rù ló mọ̀wùtà ẹ máa bẹ sàárẹ̀ wo mo ta fẹ́ lò gan nù yóò jìkẹ́ lè máa rántí ikú ẹ máa bẹ sàárẹ̀ wo yóò jìkẹ́ lè máa rántí ikú bí ìlà sì dúró lónìí nígbà tó bá tún di ọ̀la láti máa tẹ̀síwájú níbi àkọlé mìíràn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh